àfáwà Muhammad bin Salih al-Uthaymeen kíra kí ń kọ́ wa nípa àwọn technical aspect of hadith a máa sàlàyé fún wa pé hadith kan méjì ní jẹ́ hadith al-isnad wal matnu isnad yẹn òun ibi tá a gbà tàbí débi òkìtàgùn tàbí débi hadith hadith yẹn gan text hadith yẹn gbẹ̀gbẹ̀ matnu méjì láti lálàáfíà kátó ìpè àdìs lálẹ́ kí ìgbàgbọ́ fi láàyè mi súnà dẹ̀ á pè ní dọ̀ọ́ìf á pè ní àdìs mọ̀ nkọ́tẹ̀ kí ìgbàgbọ́ fi ní ààyè níbi mọ́tún àdìs á pè ní dọ̀ọ́ìf ẹgbẹ́ ah, àdìs léyìí kí ni dọ̀ọ́ìf mọ̀ọ́dọ́ òní abrogated ní wọ́n abrogated kọ́ńtà fabricated fabricated wọ́n fabricated wọ́n hún ní àwọn ará makira àwọn ará iraq àwọn ni wọ́n pín ará makira dárò darab àwọn tó máa hún àdísì tọ́lá ti fèjì tàdédú tó fèjì 11 mẹ́rin kàtíkà ti mọ̀rọ̀wà yìí istika al'adala istikamatul din wal mọ̀rọ̀wà tọ́lá pé ní àdálà ẹgbẹ́ ojú níbi nípa ọ̀rọ̀ kí fẹ́sì síré wọlmọ̀rọ̀ àti ọmọ aló àbí ẹ̀ tọ́ Thank you níbo ń bẹ̀ ọ̀rọ̀ àwọn olùfẹ́ jẹ́ sí mi wà lájú بين جمع بين صفة الصحة والحكم في حديث واحد kama sifa méjì wọn kama kafe ròyìn àdí sifa kama kafe àdí sifa kama kafe àdí sọ̀híwì sifa kama kafe àdí hasan lónìí àwọn ní hasan sọ̀hẹ́ àwọn ní hasan sọ̀hẹ́ pípà méjìlá fún àti méjìlá fún jẹ́nẹ́rà títà kéèyàn jẹ́ jẹ́nẹ́rà àbí títà kéèyàn jẹ́ méjọ àwọn agbèyàn ní méjìlá tó fún jẹ́nẹ́rà méjọ jẹ́nẹ́rà à kó mú kàkàwà náà mú kà lónìí ẹgbẹ̀mú méjì wà wọ́n bẹ́ẹ̀ na sífẹ́ yìí نصيحة ولا حسن في أليس واحد بو لا تري تابو سيفا ميدي يو ميدي حديث يوكا سبك الحديث سبك أن الحديث صحيح قسيم الحديث الحسن عدي كاتوا جبي حديث صحيح يكبي كنما وكبين حديث حسن فهما متعايرة متعايران عميد متغيران ولا يستقعوان وهما فهما متغيران لكن لكنه يمر بنا أحيانا حديث يوصف بأنه حسنا صحيحا حسنا غنبا مي ابا ادي لبادي حديث لكو كان حديث بي اوارو يبي حديث حسن صحيح حسن فكيف توقف بين هذا وصفين قول هذا فيه دولا على وصف ميجي ولا بيك بين ميجي ما تغير بينهما لما تقول يتصير وطني حسن وطني صحيح نقول إن كان حديد الحديث الطريقان فمعنى ذلك أن أحد الطريقين صحيح والثاني حسن جما فيه بين وصفين باعتبار طريقين فاني نقول قالوا فإذا كان للحديث طريقان تجد بانيا نبيز باوا أبنا بايوا أبنا بايوا فمعنى ذلك بأن أحد الطريقين صحيح أنا كتب صحيح أو الرجال دعا يعني سكة لكم صحيح تم تمام الدبس والثاني حسن اكيد يوم تبعوا àbí àwọn àbí àdára ni wọ́n a máa ṣífàáàtù sọ́pì ni wọ́n ọ̀gá ọ̀nàkejì ọlọ́pàá àwọn tó wọ́n gbà wá asan fọ́jímọ́ abẹ́yìn ní wọ́sùpẹ́ àákínà tẹ̀lẹ̀ ń bẹ̀ ẹ̀fí àbí wọ́sùwò sọ̀hìn láàrẹ̀ àti wọ́sùwò hasan láàrẹ̀ àbí ìtìbárí tọ̀rìkẹ́ àbí gbègbè hasan sọ̀hìn àbí sọ̀hìn hasan nítorí pé àfẹ́jìbò kan lè lọ́nà méjì ó di lábí pé ní gíní sọ̀hìn hasan tó fi zàrí lè fẹ́ ìtúdá wọ́n yín kánà lè hadith odi famana o ìtumọ̀ rẹ̀ pé turaddudu albalaka hadith martaba sahih aw annahu fi martabati alhasan tó yẹ pé ọ̀nà kanáà ní kíkẹ́ ọ̀nà méjì ti dáláà kọ́ yìí àmọ́ tó yàgbé ní sahih alhasan jẹ́ ń tẹ́ pé hadith ẹni tó gbà wá ní sahih méjì jẹ́ ilé taraddudu hadith ó dípò sahih òdì àbójú hasan nígbà tó ọjọ́ pé kí mú ní kí n sahih hasan odi wa sáfà ìsìnì ọlọ́mọta mọ́tàbà tó ṣe wa hasani àti mọ́tàbà a ma fi ya dọ̀íf náà ni àtàkù chain chain of decide dọ̀íf wa hadith hasan àbí sọ̀hírùn chain yẹn ma bẹ́ẹ̀ni ṣe mi wà very very important àyè máa ń pa rẹ̀ ló mọ́pọ̀lọpọ̀ ní ìsìn láti bá sọ pé kàkàrà rọ́ṣúlù láìsílà láì wo ìsinádìí rẹ̀ sáàdì ìsinádìí ẹ̀dá bí ọ̀dà lọ́fà àfọ́ni àdí tó máa sọ̀rọ̀ kan náà rọ̀ tí wọ́n kọ́ ìdà tí wọ́n pé ó ní alìsínádù mi nà dì lẹ́wọ̀n alìsínádù nà kọ́ọ̀lá mà ń ṣá ẹni ara ọ̀rọ̀ ànẹ́bì ní dín ara ọ̀rọ̀ ni lọ́wọ́lá ìsìnáàdú tí è bá ṣe pé ìsìnáàdú ni làkọ́ọ̀lá mọ̀ṣá àmàṣá ẹni bá wò bá máa sọ lóòrì ìkọ́lá rasulullahi sallallahu alaihi wa sallam ó ní kama yẹtíru tayru narmila hajar ìgbà kan lẹ́bi sọ pé yẹ́n bá ti tó fún láti sọ́kù ẹ̀ yóò kàn mú owó yorùbá kan yóò kàn sọ nílé yóò kàn lárúbá rẹ̀ ni ni kààlà rasulullah sallallahu alaihi wasallam hubbal watan min al-iman kí ẹni fẹ́ dúró ní ọwọ́ àánú imani yóò kàn lọ́pọ̀ imani ní kí ẹni fẹ́ dúró ó ti yapa ó ó di wà tààrífù definition rẹ̀ àkùsáàmù ọ̀nà olóògbà pín hukumu fún ìdájọ́ ẹ̀ sẹ́nàdì yẹn tààkílà ń pè sẹ́nàdì lẹ́yìn náà ọ̀nà mélòó ló kú sí àkùsáàmù onírúurú olówà lẹ́yìn náà kí ìdájọ́ ẹ̀ nu ọ̀rọ̀ àríf mọ̀nkátì òsẹ́nàdì ìjọba gbé àdéhùn mọ̀nkátì òsẹ́nàdì ni والذي لم يتصل سنده ولن لقوا تيني وعا كقرا ولله قد أجع كسبك أن من شروط الحديث بين ذلك ذلك أنه مجم حديث مجم حديث يعني بين صحيح كل حديث فزر الذي وحسن أبي كل حديث حسن أن يكون ọ̀nà bí mo tẹ́sí láti sọ wípé àdísù sọ̀híhù ni àdísù àdísù hasan ni kọ́yẹ́ pé ìsináàdì rẹ̀ kọ́yẹ́ mo tẹ́sí kọ́mọ́kọ́sì tó bá sọ pé àdísù yìí mo ń kọ́tẹ́ òní dọ̀ífù ẹ́ àdísù sọ̀hí kí ni ìyàtọ̀ ẹ́ ń fún ìrìnàjò àwọn lọ́wọ́ àdínsì mọ̀ kọ́tí òní àwọn kan jọra wọn méjì kan jọra wọn àwọn ní àdínsì mọ̀ kọ́tí àdínsì mọ̀kútó gbogbo ẹ̀ kátà kátà alẹ́ ilé mọ̀kútó ilé mọ̀ kọ́tẹ̀ kí ni yàtọ̀ wọn nùrùdín sí yàtọ̀ bí yàtọ̀ sí mọ̀kútó náà ni náà ni ọ̀ ìyẹn ńlá ọkàn rẹ̀ balẹ̀ ní ọkà tòlótòló ọkà tòlótòló máa balẹ̀ ní ojú ní bẹ́ẹ̀ orí ló tètè olúkòlù lọ agbọ́kàn rẹ̀ balẹ̀ wọ́n níbi ọkàn rẹ̀ èyí tó rí yẹn bẹ́ẹ̀ kọ́ mò ń káfí ọ̀ ọ́yàtọ̀ pé ọtí ọtí ọkọ̀ sọ̀rọ̀ àkiri màkútó mò ń káfí ọ̀yàtọ̀ màkútó ẹ́ẹ́ عبد الكبير نعم الشوم ọ̀nà wọ́n yàtọ̀ síra wọn mọ̀nkọ́tí sífà makutóhù ni sífà sanadi isnadi makutóhù sífà eh, matnu ni eléyìí sanadi ni mọ̀nkọ́tí makutóhù ti gini ti mọ́tún ìròyìn tí lè ròyìn mọ́ kájẹ́ ilẹ̀ ní ibi ìṣẹ́lẹ̀ àti lọ́fẹ́rẹ́ o àmọ́ mọ̀kútó ọ̀rọ̀ yẹn gan ni sífà kí ni mọ́tún ọ̀rọ̀ yẹn gan ni ọ̀rọ̀ yẹn gan ni sọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ tàbí à ń pè mọ́kútó tọ́bí mọ́kútó kí ló ọ̀rọ̀ tàbí kí ló ọ̀rọ̀ tábì ìní ọ̀rọ̀ sàábí jẹ́ mọ̀kú ọ̀rọ̀ anábì jẹ́ kí ni marfu ọ̀rọ̀ sàábí jẹ́ mọ̀kú ọ̀rọ̀ tábì jẹ́ kí ni maktuhu àti tábì tàbí ọ̀ ó ti wà so kọ́bá ti fẹ́ wọn ó mà ló fún yín ẹ̀rọ àfẹ́fẹ́ ẹ̀jẹ̀ kẹ́mọ̀kẹ́ máa gbogbo ẹ̀lọ́dún dà lọ ó ti wà náà ó yẹ kí ni wọ́n kásìmù ìlà àgbà àti àkàṣà àfẹ́ àjọ mẹ́rin ló pèsè mursal aláàkọ́ mursal mu'allak àti àti mu'allak àti model àti model àti munkọ́tí àti munkọ́tí ìgbà fún rẹ̀ afáà pèrí mẹ́rin kò pé ní márùn bá ti máa pè ìwé náà yọkó mẹ́ ọyọ̀kẹ́kọ́ mọ̀dẹ́lì bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè láti máa gbọ́ wá máa gbọ́ ọmọ ọgbẹ́ ọmọ òyìnbó tí ó tó padà sí jẹ̀bú ó tó padà sí jẹ̀bú wá máa bá wọn ẹ̀rẹ́ kí láàrin lọ yàrí mọ̀dẹ́lì torí in actual sense mọ̀dẹ́lì òun kìtì mọ̀tòwì ṣéjì mi dáńpé ní mọ́rùsẹ̀lẹ̀ akọ́ọ̀tì kankan bẹ́ẹ̀ mọ́ọ̀dẹ̀lẹ̀ akọ́ọ̀tì kankan bẹ́ẹ̀ ọ̀dẹ̀ mọ̀tò akọ́ọ̀tì kankan bẹ́ẹ̀ mursala mu'allaq akot ga gambe amma mudallis a akot ga akacin ga kani la fa fi muwayi ba o ti wa na'am amma salaye oni yanqasam wa yanqasam ila arba'ati aqsam mursal ito qad buki qatali yani tabi ti o ran bi lo pe annabi so wi pe o de o tabi ni qur'an bi riba o ba ni annabi so wi pe o ran bi ta so fo na wa sahabi ọ̀sẹ̀ wa ń sọ sàbí yẹn fún wa nítorí àdìsẹ̀ mọ́rọ̀sẹ̀ ní ọkọ̀ sí kí ni sàbí kò torí kò tó bẹ́ẹ̀ gbàgbé ọ̀gá nàbí láyé òkú rárá bí bóòlù ọgbọ́rọ̀ ẹ̀ lẹ́nu kẹrin àbíkó dá ń tọ̀ fún wa kátó ó di ló pè ní ni náà kọ́ wá sọ pé sàábì kan sọ pé ìwọ Buhari mọ̀hálà kan sọ̀rọ̀ tó sọ pé tábì kan sọ wípé bíkọ́ ikú tábì ló bá sọ ó ṣe débi kó sọ wá pé sàábì kan sọ wípé ó ti kọ́ ọ̀tẹ̀ nìkan tó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ìwọ Buhari ọ̀bá tàbí láyè àwọn táàbì ìlọ́ba láyé táàbì tó sọ̀rọ̀ ìfọ́ lọ́dà kọ̀kọ̀ wa táàbì ìlọ́dà òun náà ń gbọ́ lẹ́nu sàábì sùn ẹtọ́wọ́ yẹ kọ́ọ̀tù lókè àbí ilé kọ́ọ̀tù sàlẹ̀ bí mo alákà àti mọ́sẹ̀l bí i ọ́fíìsì ara wọn ni ó di ra mọ́sẹ̀l òní pẹ́pẹ́ ọkọ̀tù sàbí ilé ọkọ̀tù tábì àbí mọ́ndúnà ó di èyí àbí tábì yìí rẹ̀ àtúbáwò tábì yìí rẹ̀ wọ́n wá dákọ̀ tábì bẹ́ẹ̀ kírísìkù ẹ̀rọ tábì yìí kẹsọ̀ gbọ́lẹ́nu tábì yìí ó di yé wa mo sì rí nìyí ẹlẹ́ẹ̀kẹta onílẹ̀ mọ́ọ̀dàl mọ́ọ̀dàl náà ni tó méjì ló kọ́tù mẹ́ nígbà tí ń sọ àdéhùn ẹ̀bọ̀ ọ wá méjì ó ní one four ó ti two three ó ní alọ five wá ní one four five ara two three dà mọ́ọ̀dàl ẹ̀ ti kọ́tù ó ti then mò ń kọ́tù mò ẹ̀ tó pé ọ any part of the sinad kìí sì bẹ̀rẹ̀ kìí sì parí sáko méjì náà ti mú dàbí eléyìí ká kọ́ ti pé one three one three four five kò pòpò tù fún wa oyè wa ó pe one àní pé nínú ọdún pé one ń pè ní muhallak ó dẹ̀ pé four fún wa five ní lọ àní pè ní mọ́tòsẹ̀l tù fún kọ́ọ̀tì lábẹ́ pé tù yẹn dà eléyìí ló ń pè ní mú nkọ́tẹ̀ pé ẹ̀yàn kàkọ́ ló fi kọ́ọ̀tì àbí kọ́ọ̀tì kìí ṣe bẹ̀rẹ̀ kìí ṣe ìparí ni wallahu ta'ala alam àbáwá ẹ̀sẹ̀ àyè kọ̀ọ̀kan fún wa. فالمرسل انتقلت المرسل ما رفعوا الى النبي صلى الله عليه وسلم صحابي لم يسمع منه او تعبيه صحابي دي اقروا لنا النبي صلى الله عليه وسلم قواني عني النبي صلى الله عليه وسلم او ديوا النبي صلى الله عليه وسلم abin ta bi yi kuma kwanne bisa hukuki kila da kuma ta sabi siyo siyo kwaro da bisa àfihàn àbúrò rẹ̀ rà pẹ̀lú yìí àbúrò rẹ̀ rà olùfẹ́ pàdé ìsàrí bí ẹ̀kọ́ yìí kọ́ wá ní ńgbà tí ànábì sallallahu alaihi wasallam tó wà ní kó gáwòrò sáwọ̀ sallallahu alaihi wasallam tí àbúkà ń bí jáyà tí àbúkà ìtọ́sẹ̀rẹ̀ ní gáwùn sọ̀rọ̀ fún wa pé ńgbà tí anabi sallam pẹ̀lú abubakar ló wà ní gáwùn sọ̀rọ̀ sẹ́ni abubakar jáyà anabi wà ní aláàtàkàf iná láàmàna a rò pé abúrò rà ó wò sí mẹ́gbà náà ó sì gba islam ọ̀rọ̀ tó ń wí fún ayé ọ̀rọ̀ 13 years after bẹ́ẹ̀ fani. Àtàbí bẹ̀rẹ̀ ṣẹ́ ọdún kàtàlá ẹ̀ ni wọ́n ti ṣe ìyíra bẹ́ẹ̀ ni wọ́n lè ní tó gba Islam about twenty years after being Islam bóòlù sọ́ọ́lì ìgbà sọ̀rọ̀ thirteen years fún wa wọ́n gan kó tó jẹ́ kó di mùsùlùmí ìgbà tí Islam ti sẹ́mu twenty years àwọn sọ̀rọ̀ thirteen years after being Islam fún seven years after ìjírà tó gba Islam ọ̀rọ̀ tó ṣe tọ́ sọ wọn ìta sí iye tàbí bí ìtà ni bí ìtà ni pé gbẹ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ṣe ó di ìjírà ìgbàlókù mọ́kà sí Madina ọ̀rọ̀ tó sọ wọn ìròyìn ìjírà àlejò sẹ́lẹ̀ sàfikẹ́ àbúrò rẹ̀ àbójẹ́ tàbí yẹ kọ́ sọ pé Abubakar sọ fún mi wípé ànẹ́bì sọ wípé alọ́kọ́ àwọn ọmọ àbí sọ pé ah, òní jìbìlì jẹ́ sàbí mi kí sàbí kọ́ máa sọ̀rọ̀ sí ìṣojú ẹ̀ kọ́ máa sọ pé ẹ̀ tó sọ fóun ní ó di brussels wà kọ́ àgbà bí a ní ọ̀rọ̀ dábì yìí lórí mọ́sẹ̀mú yà ó di wà sàbí kọ́ máa sọ̀rọ̀ sí òru tí ò tóun ò sí ń bẹ̀ ó di wà náà àbíkábí orí àmà sọ fún إيه، كنا في حديبية فقال صحيح لا نرجى أن تكتب محمد رسول الله وفكتب محمد بن عبد الله أنا أبو هريرة حبا أبو هريرة مصر حديبية وذكر الإسلام عام وأنه حديبية ọdún kẹfà tàbí mọ̀dínà mọ́sẹ̀ ọ̀dẹ̀bíyà ọdún keje tàbí aláṣẹ̀dẹ̀bíyà ọdún keje lè káìbára tó wà gba islam wọ́n sọ pé kó ní náà fi òde ìbí yà wọ́n wọlé wà lọ́dẹ ìbí yà àjẹbí ọlọ́wà bẹ̀rẹ̀ náà ah, àbò rẹ̀ lọ́rọ̀ wọ́n ní ha ah, Umar bin Khattab radiyallahu anhu mi wípé bàtà wà ara àwọn òní gbà ìpìtàpẹ́ àbágbàgbé Muhammad Rasulullah ní àyíbọ̀já ọ̀pàrẹ ọkọ̀ Muhammad bin Abdullah àwọn ọkọ̀ Muhammad Rasulullah tàbátì bàbá wọn àwọn àlọ́lẹ́ àpè lẹ́tà muhammadu rasulullah àtàkùn ìṣẹ́ ọlọ́ọ̀bá ní ọ̀ akílọ̀ tó bá ó jáde àwọn ọ̀gbàkùn ìṣẹ́ ọlọ́ọ̀bá ní ọ̀ àkọ̀ òǹpẹ̀tà àmọ́ sílọ̀kọ̀ muhammadu ọmọ abdullahi muhammad ibn abdullah alábìní alì ẹ̀ parí alì níbi kọ́ máa parí ibi kọ́ máa fọwọ́ nípa muhammadu rasulullah yìí alábìní ẹ̀ fi bẹ̀rẹ̀ mi àti ìrànlọ́wọ́ nípa sùúrù nípa kálàfíà lè bára jókòó ó dé wà náà ó dé ọlọ́mọdé àfúráyà ọmọ alága ma ó ti fa awọ́lọ́ ìsináàdì ìjẹ́pẹ́ ìtàgbé ní mọ́wọ́lága mọ́ alága ó náà jẹ́pẹ́ ìjẹ́pẹ́ ìsàlẹ̀ kọ́t àgbẹ̀nikọ́ kan wọ́n tó ti wá ní two three four kọ́kọ́ pé wáàdì ó dé wà قد يراد به ما حذف الجميع kàkàwọ́ lè Bukhari wọ́n náà tẹ́pẹ́ àpá gbogbo bí àgbà àpá gbogbo complete sinadi rẹ̀ ni ẹbí kọ́ọ̀lù Bukhari وكان النبي صلى الله عليه يذكر الله في كل أحيان في كل أحيانه كيف وعلي أصبحت من بغير وكان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في كل أحيانه النبي جانت ما سي ذكر

مجفوت مجفوت نعم فاني سبك page 8 وأنه رواه البخاري حديث كتاب اليد بدع اليد أي الوحي آه، باب باب ó ní àrọ̀ yìí wà fún àṣàlàyé ní péjì alhamdulillah jazakallahu khairan sabaka saf'ul thamani wọ́n ti sọ̀rọ̀ yìí ní péjì fún èyí wà náà rọwà Bukhari pé mọ́n Bukhari ló gbà sí ìwà kìtàbù tó dẹ́kọ̀ yẹ wáhàyí àlàyé nípa bí wáyé ti bẹ̀rẹ̀ أولين باب كيف بدأ الوحي إلى النبي إلى رسول الله صلى الله عليه وسلم bí eh, wáyé ti bẹ̀rẹ̀ sójú ọdún ṣẹlẹ̀ sẹlẹm sọnifóòn àbí àgbẹ̀rẹ̀ gbà mí sọ́lá àdúgbò karim wa ala alihi wa ashabi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh technical aspect ni an ka yẹn so kò ní kí fọ́ǹtì tukpe afɛ afɛ ka ka ha sori nkalẹ àdíṣì mọ̀hálàk àdíṣì mọ̀kútọ̀ ọdún yẹn gbogbo àmà ń bá parí báyìí wọn sì wáyé máa sàlàyé fún àmì ẹgbẹ́ mọ̀tàǹtì mọ̀kútọ̀ wọn sàlàyé fún àwọn ìgbà bí àti máa àti máa ti fi ó di wà olùmọ̀tà sọ̀rọ̀ yìí